wọ́n tún rí pọ́ ọmọ ìyá àwọn tó jẹ́ ọmọ ìyá àti Yusuf náà ìní wọn múlẹ̀ wọ́n sàfi gbé bàbá dé àtàwọn wọn gbé bàbá dé màmá náà tẹ̀lé wọn gbogbo àwọn ọmọ ìyá àwọn ọmọ bàbá yìí àwọn náà dé wọ́n wá ń tọrọ lọ́dọ̀ Yusufa foríjìn wa ṣàánú wa mọ̀wó ní tá a ṣe sí ọ òní àtọjọ́ iwájú tí ń bọ̀ ní ẹjẹ́ àwò ẹ̀mẹ́jẹ́ àwò ohun tó ti kọjá. Kama má bàa jọ ẹni tọpọlọ rẹ̀ kúrú ẹforíjìn wá Yusuf yẹ kó máa lálé wọn jọ yìí ó yẹ kó máa tutọ́ sókè kó máa fojú gbà ó yẹ kó fi hàn láti ṣe jẹ́ ẹni játijàti ẹni rádaràda arokúrò ní àbàtẹnijẹ́ òpùrọ̀ ńlá tí wọ́n sọ pé ìkòkò ti jẹ òun dànù ṣé bí ọmọ bá sì gbọ́n bí ọmọdé àwọn àgbàlagbà máa gbọ́n bí àgbàlagbà bàbá gbọ́ngbọ́n àgbàlagbà àwọn ọmọ gbọ́ngbọ́n ọmọ àwọn parọ́ fún bàbá wọn wọ́n mẹ́wò Yusuf padà lé wọ́n tún já òhò wọ́n sọ ọkàn ga àwọn wọ́n hùwà kàsì ìgbà tí wọ́n wá dé wọ́n lẹ́wù rẹ̀ ní wọ́n pẹ ewúrẹ́ kan wọ́n fẹ̀jẹ̀ rẹ̀ yìí láà wọ́n ní ìkòkò tọ́pá nì ẹ̀wù rẹ̀ ní bàbá ní ẹ̀sà wò bàbá gba sọ lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà Yusuf wọ́n wá rí i pé àlàáfíà lásán wà ìkòkò tọ́pá Yusuf ìkòkò aláàánú ni ọ̀pá Yusuf àkọ́fẹ̀wòyá máa láà pẹlẹpẹlẹ ló tú bọ́tìnì kúrò lára ṣẹ́ẹ̀tì rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló tú bọ́tìnì kúrò lára bùbá rẹ̀ ọwọ́ abọ́ kúrò ìgbà náà pa Yusuf je eri koko aláàánú bí ìkoko aláàánú tọpa Yusuf jẹ ó túmọ̀ sí pé rọ́ńlá lẹ̀ ń pa ẹ̀rí pé àwọn náà sọ fún bàbá wọn mo mi nílẹ̀ náà wọlé wọn sọ kó kú bó ti kú sọ́nà là ń sọ òní gba wá gbọ́ àti àgbà ń gbọ́ àwọn náà fúnra wa ti fi hàn pé irọ́ là ń pa bó bá pa ń sòtọ́ kẹ̀ nígbà wá gbọ́ ká tó wá pé tá a máa ń parọ́ Yusuf yẹ kó bínú kò bínú ó yẹ kó faraya kó faraya ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ níṣẹ́ ló sàn mọ́jú kúrò fún wa gbogbo wọn sọ pé foríjì wa dáríjì wa ìgbà tí pa àmọ́ ni onílà tẹ́tìrì bá àrùn ikú múlẹ̀ ọ́n kò sí báyìí kẹta fẹ́ ṣe fún yín lónìí àwa nípò ẹni tí wọ́n máa bẹnu àtẹ́lù yín táwọn abo yín táwọn kàn yín lábùkù táwọn láàlì yín yaghfirullahu lakum ọlọ́run ọba òfòrí jìn subhanallah subhanallah wa huwa arhamur rahimin ọba yìí oní ẹ̀ tó ṣe pé ìkẹ́ àwọn ẹ̀dá rẹ̀ jù lọ́nà tó dáa tó pọ̀ ju ọ̀nà yòówù tẹ́lómi ti lè kẹ́yìn lọ báyìí lọ́lọ́wọ́n bá wa sọ nípa nípa Yusuf sọ nínú sọ́rọ́tù Yunus nínú sọ́rọ́tù Yusuf ọlọ́wọ́n bá fún fún wa nírò nípa ntí ó sì ìwọ ńkọ́ ṣé báwọn ọmọ ẹ̀yà rẹ sí ọ tó forí jì wọ́n dì ṣé báwọn èèyàn sí ọ tó forí jì wọ́n dì ṣé báwọn sọ pé nítorí pé o ti jarí kò sí tí ò ní ṣẹlẹ̀ ìwọ fúnra ara rẹ ni wọ́n ṣẹ̀ báyìí ṣé ẹnìkan sọ pé wọ́n pa ọ wọ́n sì ti practice ẹ̀ orí Yusuf alayhi salam wọ́n ti sọ sínú síbẹ̀síbẹ̀ ọlọ́run bá ti gbé jẹ́rí wọn ẹni tọ́lọ́run bá bá ti gbé jẹ́rí ẹnìkan ọlọ́run bá ẹlẹ́dàá wa ó ti gbé jaarẹ́ kí ni tó fẹ́ máa bẹ́ wulẹ̀ sí kí ni tó fẹ́ máa jà sí kí ni tó fẹ́ máa lérí lè kà sí ẹ wo ìwà ti dáa tó ẹ wo ìwà ti dáa tó ẹnìkan ní ìsinyìí báyìí ó gbé omi tó gbé kalẹ̀ ó sì lò kọ̀mọ̀ ló gbé kalẹ̀ ó rò pé ẹnìkan ló gbé kalẹ̀ ó sì ti lọ kọ̀mọ̀ pé gbé kalẹ̀ ní pọ̀ ń bọ̀ ó sì lò gba tó ti dé pé ah, ta ló gbómi ta ẹ̀ẹ̀kan náà ló ti dìde ní ti lọ bọ́ọ̀bù mi wọ́n á bẹ̀rẹ̀ sí ní bínú pé a ah, ipe àtẹnipẹ́ni ọ̀mẹ́ni tó gbómi kalẹ̀ ni ó ti ẹ̀ dára rẹ mọ̀ ó ké kìnnì kí lọ́ọ́ fẹ́ ṣe kí lọ́ọ́ já mọ̀gà tẹ́bí nígbà tó ti gbómi rẹ tó sì ti rí gbómi rẹ ló ń gbé àti pé ó béèrè rẹ tẹ́bí lẹ́ẹ̀kan náà ní ti lọ́ọ́ bù mí ìwà rí wọn dà nínú gbogbo ìbínú burúkú yìí ìwà rí dà nínú gbogbo sọkúsọ tó ń sọ kalẹ̀ O si tara àwọn ẹni rẹ kí wọn náà kọ́ wa rẹ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nísìn tẹ́gbẹ́ ọmọ ìyá kan náà ni wọ́n bàbá kan náà ni màmá kan náà ni wọ́n sì máa jà títí dọjọ́ kú wọ́n tètè káwọn èèyàn kọ́ parí ẹ̀fọn yóò ní kò ní náà ni àmójúkúrò wa dà àmójúkúrò dà àmójúnú dà àmúmára dà dà jẹ́ pé wọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò mọ̀ kí laburú ti ń bẹ nínú kájákùn ẹbí wọn ò ní bókun ẹbí bá fẹ́ jákọjá torí pé àwọn màláìkà làwọn ẹnìkan gbọ́dọ̀ hùwà ìdá sáwọn ẹ̀yin èsì hùwà ìdá sẹ́nìkan màláìkà mr màláìkà mrs màláìkà tù ẹ̀yin hùwà abú sáwọn kan tóbi wá jẹ́ pé tó máa ti hùwà àìdá sẹ́yìn wọ́n ti sẹ̀pinnu ọ̀dà láyra kó tó di pé ẹ̀ tó fojú gan ni ara yín kó tẹ̀ tó di pé ẹ̀ lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ti lè sọ nílé ayé ń bì dáadáa tẹ́ ẹ̀ lè ṣe nílé ayé ń bì sígbà pé ndé alùkìyàmà lẹ́sẹ̀ idha kunta fi dunya anil khayri ajizan fama anta fi yawm alqiyamati taf'alu ní ìgbà tí wọ́n bá kágara láti ṣe dáadáa láyé ń bì dákun sọ fún mi kí ló rí ṣe tó bá dijọ́ pé ndé alùkìyàmà sí ọ̀rẹ́ láyé. bákan náà jẹ́ ká wọ abdulrahman ibn awf rahimah radiyallahu ọ̀kan ló jẹ́ o nínú àwọn sàhábà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn tó gba ìgbà wáyé wa à ń pè ní Bakkar ibn Muhammad as ó ní apá nínú àwọn èèyàn wa wọ́n sọ fún wa wípé Abdurrahman ibn Awf ó ní ràkúnmí kan tó yẹ pé ràkúnmí yìí ló máa ń lò tógun bá ṣẹlẹ̀ àbí ń tiẹ̀ ń lọ sí hajj so ràkúnmí yìí sì jẹ́ ràkúnmí tó yẹ pé ó wu Abdulrahman ibn Awf púpọ̀ wọ́n ní lọ́ba pa ẹnìkan láṣẹ nínú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ wípé kọ́ lọ bóun fi ràkúnmí yìí pọnmi wá ọmọ ọ̀dọ́ yìí wá gbé ràkúnmí ọ̀dà padà sí ọ̀dọ̀ Abdulrahman ibn Awf lẹ́yìn ìgbà tó ti sí ràkúnmí yìí lẹ́gba lójú ọ̀nà nípa kan lójú pàṣẹ yìí wá bá ẹyin jura fún mi ojú tí pàṣẹ yìí bá ó sì omi rẹ̀ sì dànù ojú fọ́ subhanallah táwọn èèyàn máa ń sọ yìí pé àbí ibnu awun ibnu awun lọ́rọ̀ yìí ṣẹlẹ̀ sí abdulrahman ibnu awun yìí ti abdulrahman ibnu awuf abdulrahman ibnu awun yìí báyìí ìlànà èèyàn máa ń sọ yìí pé tó bá jẹ́ ike Ibn Awn máa bínú ọmọ ọ̀dọ̀ yọ gbà. báyìí ni Abdulrahman ah, ibn Awn iná sọ̀kalẹ̀ láti ibi tí ń gbé ó ti sọ̀kalẹ̀ gan ni wọ́n ti mú ràkúnmí dé ìbá ọba pé wọ́n ti fọ́ ràkúnmí lójú ó wo ràkúnmí ó ní subhanallah afala ghayra alwajh ètò tó fi jẹ́ pé ibòmíì tó yàtọ̀ sójú ló ti lù èyí ṣe tí òfin jẹ́ pé ibòmíì tó yàtọ̀ sójú ló fi lù tó fi jẹ́ pé ojú ló kó pàṣábò barakallahu fik ọlọ́wọ́n bá yóò ṣe ìbùkún rẹ̀ fún ọ ọkùnrin jàánì jáde kúrò lọ́dọ̀ mi subhanallah ah tala ni ká ní kí wọ́n lọ ra mú tala kí wọ́n mú kúta tala ni kí wọ́n mú dè kí wọ́n máa lù kí lulu ọmọ tó wíwọ́ fún ọ ní ọkùnrin jàánì jáde kúrò lọ́dọ̀ mi ìṣẹ́dùn ẹ̀náhù ẹ̀rù mọ̀ n fẹ́kẹ́ jẹ́rìí sí pé mo ti fún lómìnira kọ́ mọ́ lọ. subhanallah ọ̀daràn ó tún fi gbọ́ rẹ̀ wọ́n má lọ dáràn kó ní ọ̀rẹ́ ni wọ́n náà fi gbà ọ́ wọ́n bá dán wò báyà bùkù ni wọ́n bá pàdé ń bẹ̀ ọ́ ètò tiẹ̀ dájú náà nípa bùkù lọ́ọ́ bá pàdé. torí ẹ̀ ó ní ẹ jẹ́rìí sí pé mo ti fún lómìnira ìwọ náà jẹ́ mùsùlùmí fẹ́ pé yọ̀ọ́ bíi wọn lòun náà dà ìwọ ọlọ́run ọba bá tún ọkàn wa ṣe o bá fọ ẹ̀mí wa má kúrò nínú àwọn àwà burúkú gba àwọn àwà pálapàla kúrò lọ́dọ̀ wa ìwọ ọlọ́run ìwà rere ìnìkan ọba ní fi rọ́pò wọn. ẹ jẹ́ ká wá mú lábala lábala apá kan nínú àwọn àwa rí eléyìí tó yẹ kó wà lọ́wọ́ wa al-ikhlas òun náà ní ká ṣe àfọ̀mọ́ gbogbo níta bá ń ṣe ká ṣe nítorí tọlọ nítorí tọlọ wọn bá nìkan ká má ṣe nítorí èèyàn míì gbogbo sẹta máa ń ṣe láyé kìí wà kọ́ mọ́ lẹ́mìí tí wọ́n bá ní iṣẹ́ tó ṣe lẹ́mìí àjẹpé ìkíláàsù mbẹ́mbẹ́ tí wọ́n bá ní iṣẹ́ tó ṣe yìí kọ́ lẹ́mìí àjẹpé ìkíláàsù ti jáde kó mbẹ́ lédè kúkúrú gbogbo sẹta bá ṣe nítorí tọlọ àti tẹ̀mítẹ̀mí àmọ́ gbogbo sẹ́ta bá ti ṣe tí ọ̀jẹ́ nítorí tọ́lọ́run a ṣe iṣẹ́ tí ọ̀lẹ́mì ni òkú iṣẹ́ la ṣe o torí ẹ̀ Ibn Ata'ullah as-Sakandari rahimahullah oní al-a'malu suwarun qa'imah wa arwahuha wujudu sirri al-ikhlas fiha wọ́n láwọn ẹsẹ̀ tẹ̀ rí tàǹsẹ̀ yẹn àwòrán lásán tó dúró ni ṣùgbọ́n mi àwọn ẹsẹ̀ yìí òun náà láti rí bíbẹ̀ rẹ̀ òun náà ni al-ikhlas kọjá kó aṣàfọ̀mọ́ rẹ̀ fọlọ̀ torí tọlọ́n láti ṣe kèéṣe torí nǹkan mi. torí ẹ̀ gbogbo nǹkan pátá iná ló lẹ́wù tọwọ́ sọ́rùn tọ́jú tá a bá fẹ́ fi lọ́fíńdà pa ara ẹ̀wù náà láti pa a pé ẹ̀wù tí iṣẹ́ tó ń ṣe tọwọ́ sọ́rùn tá a lè bọ́ fi lọ́fíńdà sí òun náà ni ṣé torí ọlọ́run ló ṣe ṣe tọ́ba ṣe ń torí tọ́lọ́run àjẹpẹ́sẹ̀ tó ṣe o ọ̀la sọ lọ́rùn tá a lè fi lọ́fíńdà pa tí o bá ti jẹ́ torí tọ́lọ́run àti ìdànù nìyẹn o torí ẹ̀ ọlọ́ni falaw sadaqullaha lakana khayran lahum tó bá yẹ pé torí tọ́lọ́run wọ́n ṣe gbogbo nǹkan ṣe lódodo fọlọ́ọ̀ni kò bá lóore jù fún wa eléyìí túmọ̀ sí gbogbo nǹkan tẹ̀ máa ti ṣe tẹ̀ bá ti ṣe nítorí tọ́lọ́ àṣedànù lásán ni àṣedànù lásán irú eléyìí sì pọ̀ láwùjọ wa ẹ rí i pé gbogbo ntọ́pọ̀lọpọ̀ ń ṣe kò sí nítorí tọ́lọ́run bẹ̀ wọ́n tún máa da aláǹsà pé torí ọlọ́run òde mẹ́ka torí kí wọ́n á ló débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá náwó kò ní ná nítorí tọ́lọ́run tó bá fi lè ná iyì rẹ̀ kò ní ná nítorí tọ́lọ́run gbogbo ń bá rí ti ń ṣe nítorí kárí mi ni àṣe han ni àṣe gbọ́ ni ni káwọn èèyàn lè bá gbọ́ nípa rẹ̀ kí wọ́n lè bá yín ni irú rẹ̀ tiẹ̀ wá pọ̀ jọjọ́ láwọn àsìkò olóore bí inú Ramadan àti àwọn àgbà míì ẹkàn rí tẹnìkan dìde tí ó ṣagbátẹrù ètò kan nínú àwọn ètò eléyìí tó yẹ pé wọ́n ń gbé jáde lórí àwọn àkànnì tí àwọn èèyàn ti máa ń sọ̀rọ̀ tí wọ́n gbé jáde bá rédíò bá tẹlifíṣàn yóò wá sanwó bẹ́ẹ̀ yóò wá nìkan máa kí o mẹ́sàn-án mẹ́wàá pé bàbá alágbádá òun ló sì náwó prógráàmù yìí o programu tí ó ju ìṣẹ́jú mẹ́ta lọ á wá fi ìṣẹ́jú méjì àbọ̀ á fi yan ẹni tó sọ́mọ̀ rẹ̀ òun sì máa wò wípé àfi tí wọ́n bá tó ṣe bẹ́ẹ̀ àfi tí wọ́n bá tó ṣe bẹ́ẹ̀ torí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọn ò ṣe ń tọ́da fò la ilaha illallah kárí mi nìyẹn kárí mi a máa ba sẹ́jẹ́ ni gbogbo ní tábà sí ká ṣe ń torí tọ́lọ́ èèyàn iná ni ó sọ agbátẹrù program tí ó sì ní fẹ́gẹ́ nìkan ni ó kó dúkìá rẹ̀ kalẹ̀ tí ó fi tí ò ní fẹ́ kí wọ́n dùn mọ̀ torí pọ́lọ́ wọn bá ló ń ṣe fún gbogbo ń dábàá ti ṣe nítorí tọ́lọ́ nǹkan kò gbé ìyẹn náà ni ó mọ owó yóò fi ra mọ́tò yóò gbé kalẹ̀ pé kí wọ́n máa fi ṣiṣẹ́ ọlọ́run tí ò ní sí pé wọ́n kọ sára rẹ̀ pé donated by ṣé wọ́n lè dánrú ẹ̀ wò ṣébí gbogbo tí wọ́n bá ti ṣe donated by donated by iná ni wọ́n gbọ́dọ̀ kọ sí lára àìjẹ́ bẹ́ẹ̀ ò tí ì mọ̀ kó o ṣe nǹkan kan tó bá ti mọ̀ yín pé wọn ò ní yín o wọn ò ní kí o kò ní nákọ́bọ̀ bẹ́ẹ̀ àwọn oníkárí mi nìyẹn o kárí mi a máa baṣẹ́ jẹ́ ni kì í sọ yẹn dẹni tí ó ní ládàá kan àwọn oníkárí mi gbogbo tí ń jọ yín lójú láyé ń bì ní ọ̀padà dòtú bá ń tẹ́ mọ́ yín lọ tó bá di lọ́la kìyàmù wa rabbuka ya'lamu ma tukinnu suduruhum wa ma yu'linun olúwa ẹlẹ́dàá rẹ ọmọ tí wọ́n gbé pamọ́ sínú gbáàyà wọn ó sì mèé tí wọ́n gbé hàn torí ẹ̀ ọdọọwọ́ wa kájẹ́ni tó jẹ́ pé ó ní ìsàfọ̀mọ́ nínú ẹ̀sìn dáhùn bá ń ṣe ọmọ èèyàn ò ní nǹkan kan tó lè ti ṣe àlékún fún ọ àmọ́ lè bàjẹ́ jẹ́ èyí tó ti kójọ tó sùrù jọ ó lè bàjẹ́ fún ọ màtó wá jẹ́ pé àwọn náà níwọ náà ń fojú sùn nínú gbogbo òsè rẹ nínú gbogbo òsè rẹ tó wáyé nítorí tèèyàn lọ́ba ṣe ń ṣe òní ní ládàá tí ò bá ti sí ládàá àṣedànù àṣeṣòfò nìyẹn torí ẹ èèyàn já nǹkan kan lógun rí kí ogun yẹn kó sì fẹ́ dáyàn lágara bí ọkàn nítorí pé ẹni tí ó bá ti lè jọkan rẹ̀ lógun kó mú wá sí ojú ọ̀nà tó dáa kó dá padà sí àyè tọ́tọ́ kò sí tàbí ṣùgbọ́n ọkàn ó gbé ọ lọ síbi tí ọ̀dà ọ̀dà ẹni tí ń ṣe gbogbo tó ń ṣe tí ọ̀jẹ̀ kò ní jẹ́ nítorí tọ́lọ́run mà yóò máa jẹ́ nítorí tàwọn èèyàn torí ẹ̀ náà sọ pé ìrẹsítẹ́bẹ̀kẹ̀t dùmúùn fi kòdóde tabayyana man baka mimman tabaka wọ́n nígbà tí ó bá di wípé omi ẹkún ó bá di pé ń kọlura wọn tí sì ń tọ ẹ̀kẹ́ kọjá yóò padà yé tani ń sunkún lóòótọ́ tá a sì lẹ́ni tó ṣe pé nǹkan mẹ́kún gbọ̀nra rẹ̀ ni tọ́lá ẹni tó ń sunkún lóòótọ́ omijé ò ní yé dà lójú tiẹ̀ ẹni tó kàn rí pé wọ́n ń sunkún lòun bá ń sì mú ẹkún gbọ̀nra rẹ̀ ẹ̀rí pé kò ní í gbé ìdá lójú tiẹ̀ tẹ̀lé tó ń ṣe nǹkan torí tọ́lọ́ yọ hàn ẹni tó sì ń ṣe tiẹ̀ nítorí èèyàn ó náà hàn ọkàn lè máa parọ́ fáwọn èèyàn kọ́ ọmọ sọ pé torí ọlọ́ọ̀ni torí ọlọ́ọ̀ni bí ọ̀jẹ́ nítorí ọlọ́ọ̀nkọ́ ọlọ́run ọba lọ́mọ wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.